ṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́ nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi má jẹ́ kó sùn wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán mi ò fẹ́jọ́ mi ò fàrùkì oṣù bá tán fún mi lówó mi. Ah, ah. bọ̀dá yìí rè. Ah, àbúrò yìí rè. bọ̀dá Sàámú. alfa. ó ga o ọlọ́run ti bá yín ṣe náà ẹ sì ń rìn gbèrègbèrè káàkiri àdúgbò ṣé kò ń rẹ̀yìn ni. kòkè kòkè kòkè rẹ́sìn kò rẹ́ra kùn mí gbogbo ẹrù tán bá kó sórí ìràkùn mi ó máa dé destination ẹ hmm. kò rẹ kò rẹ kò rẹ mi kò lè rẹ mí gbogbo nǹkan tó wà lára mi àfi bí ìtẹ̀sí. wàláì mo rí bẹ́ẹ̀. títí kan yẹn yín ojú mi bí ìtẹ̀sí ó ga. ó rí gun ẹsẹ̀ mi ní. mo ti rí mo ti rí. bí ìtẹ̀sí ni o ti rẹ́sẹ̀. ó strong. ẹ bá kí ló wá fẹ́ sọ̀dé gbogbo bí <laughs> ẹ ṣí ni mí. enjoy yourself. bẹ́ẹ̀ ni o <laughs> ọlọ́wọ́ ìbámi ṣe ṣọlọ tí wàá bá wọn ṣe. <laughs> bùrọ̀ Sàámú ọlọ́run ti bẹ́ mi ṣe ẹ rí mi ni. tòró wọ pink. pink bá wò bí taṣọ kọ jẹ́ẹ̀rí mọ́tò mi ni mọ́tò mi rèé. Ọlọ́run ti dá mi lóhùn. funfun lẹyẹ ń ṣú. yes o. tó bá bí ẹ dáa tó o bá mọ̀ pé wọ́n fúnra rẹ ló dára mọ́tò yìí. wọ́n fọwọ́ gbá bọ́ táyà wájú táyà wájú kó o kò fọwọ́ gbà báyìí kó o fi kàn rí kó o ní ìwọ ló ra mọ́tò yìí. ó ní rìn díẹ̀ kìlómítà kí nǹkan tó ṣe ẹ. bàbá sàmúṣe gbádùn. mi ò gbádùn. ó dáa tí ó bá kí n ṣe mi kọ́ mo ra mọ́tò ọkọ mi bá ra mọ́tò èmi náà ni mo rà kí ló ṣe yín gangan náà. ó ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ni ìwọ lórí burúkú aláṣẹ́wó òṣì èmi ló fi máa sọ̀rọ̀ èmi ló fi máa sọ̀rọ̀ sí ọkọ ẹ tó jẹ́ kó máa fọ́n bùsùn mi kò ní dáa fún. àǹtí mi leave him you know him. nínú má yẹ kó fi mi lẹ̀ jẹ́ kó bú mi dáadáa tó ti yẹ ń sìn sọ́ọ́rọ́ sọ́mi toothpick jẹ́ kó bú mi dáadáa. ẹ gbà mí. àfin burúkú mọ́dẹ̀lì agboolé wọn jẹ́ ó bú mi tó ti yẹ ọkọ ẹsẹ̀ tó jẹ́ kó máa fọ́n bùsùn mi kò ní dáa fún. pẹ̀lú sàmù kò ní dáa fẹ́yìn náà kò ní dáfẹ́ yìí. kò ní dáfẹ́ yìí náà. kò ní mo máa sọ̀rọ̀ sọ́kọ mi kò ní dáfẹ́ yìí náà. kò ní dáfẹ́ kọ ẹ. kò ní dáfẹ́ yìí náà. orí ẹ bàjẹ́ ah, dànù. àbí àbírú àbírú rádaràda wò ni ẹ ṣé mo mo mo fọkọ mi wá wọlé iwájú yín ṣá. tí ò bá jẹ́ pọ́lọ́run mọ bó ṣe ń ṣe ọ̀la ẹ̀ ṣé irú ìwọ ló yẹ kán gbé irú mọ́tò yìí sí start ẹ̀jẹ̀ kí mo sọ pẹ̀lú nǹkan tó tún sọ yẹn àti wọ́ àtòun àtọkọ ẹ̀ tírí àvíù kò ní dáa fún mi ah! bẹ́ẹ̀ ni orí ẹ dàrú. bàtà mọ́dà kò ní ta fẹ́ yìí náà. ẹ̀yin jọ díẹ̀ kò ní ta fẹ́ yìí náà. kò ní dẹ́ fún ẹ kò ní ta fún yín. kò ní dẹ́ fún ẹ. ẹ ṣe é ṣe máa máa máa máa fọ́ gíláàsì mọ́tò. bẹ́ẹ̀ sàmú. ọkọ ẹ máa kọ ìdánù ni oníranu òsì jẹ́jẹ́ mi ni mo ń lọ olókùnkọ́ sọ̀rọ̀ òṣìṣì mi ṣé èèyàn dẹ̀ ní kí yín ni ó kí mi kí n dẹ̀ kí ẹ dáadáa ó ní ọlọ́lọ́wọ̀n ètí ìṣàánú mi ìbọ̀lẹ̀ ńlá ẹgbẹ́ mi dání. kò dẹ̀ níjẹ́ yín bẹ́ẹ̀ sọ pé kí n gbé yín dání yẹn. Ah. kò ní yẹ yín bọ̀dà Sàámú kò ní yẹ yín bẹ́ẹ̀ gbé ní kí n gbé yín dání yẹn kí ni mo rà lọ́wọ́ èyí fẹ́ wọnú mọ́tò tèmi ah, ah. kò ní yẹ yín ìwọ ọmọ olójú bíi mi ètò òsì òṣojú bíi ìgbẹ́ kí ni mo ṣe fún ẹ náà mo fẹ́ bẹ̀rẹ̀ ní dialogue. ó Sàámú bá Sàámú ẹ jọ ẹ mà gbà mí. wo ọ̀rẹ́ inú wa máa dùn gan tó bá lè ọ̀nà wá fún event tá a fẹ́ ṣe yẹn tó bá lè wà ìwọ ogun ni fígò tí everybody fẹ́ rí tó bá tiẹ̀ lè wà fún ìvẹ́ǹtì yẹn mẹ́ẹ́n. in fact mo bí òun tiẹ̀ sọ délé ọ̀rẹ́ torí tiẹ̀ gangan la ṣe organize event yìí ìwọ náà mọ how colourful it will be tó bá wà ń bẹ̀ ó dẹ̀ mọ iye soldiers tó máa wà on patrol tó bá gbórí wọlé. <laughs> ẹ̀yin ọ̀rẹ́ ṣé mo wá sọ fún yín pé mi ò wá ni. Eh, ọ̀rọ̀ déètì náà la ṣe ń sọ ò tí ì sọ ń pa ẹ̀. sùtà tìmínú mọ́ ẹ̀. madam ẹ káàbọ̀. Mm. kí tó di ìwà lè wáyé. mi wà òkè mi wà òkè rárá. kí ló ṣe ẹ o ti ní ìdówó nìyẹn o. it's not just about money. okay tell me what's the problem. Um. má wọrí o máa lọ sí bedroom tẹ eh, máa bọ abá ẹ sìn. Mm, bébí tètè má bọ̀ ní o because kò lóun ò nà mí o. ta ló fẹ́ nù ẹ ṣe bí bàbá òṣì kan báyìí ni tó wọ́n máa constitute nuisance kì í gbogbo community wọ́n bó mi wọ́n bèbí kò sí kan tó fi mí wélé ni ó fẹ́ lè nà mí mọ́ mọ́ sá fún ni. what. ta ni bàbá náà. Oh oh, oh oh okay baby let me shock you ó wọnú mọ́tò tì mí ẹ̀rù bà mí gan mo fi pé kó má lọ jẹ́ kó fẹ́ rí mi mọ́nu mọ́tò ètò wá ṣe bàbá ń bari tó bí mi nú jù ó ní kò ní dá fọ́kọ mi pé ọkọ mi ò ní pẹ́ kú. wo ọ̀rẹ́ jẹ́ kí bèbí ẹ̀ kó sọ arákùnrin náà rubbish ah, wo nìyẹn ó mọ̀ mí náà ó mọ̀ nǹkan tí mo capable of doing èmi fúnra mi sí gradably mo lè lọ mọ ènìyàn kí n lù pa. you don't need that o oh, you don't need yẹn don't worry you don't need that. Um, ẹ má jẹ́ kí ìyẹn bọ́dà yín um, o máa lọ sí bedroom máa bá yín sí I will join you soon. Okay. I'm waiting. That's serious. Very very serious. Um, ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ má jẹ́ kí ìyẹn da ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ ẹ máa mọ bí mo ṣe máa handle yẹn tí obìnrin nìyẹn ẹ jẹ́ ká sọ̀rọ̀ tá à ń sọ lọ. ọ̀rẹ́ má jẹ́ ká ṣe yẹn àwa ṣì wà níbí báyìí you need to go see your wife ó mọ ọ̀rọ̀ àwọn obìnrin náà kó má dàbí pé kò fojú ààrẹ ó ti yẹ àwa ṣì wà níbí báyìí we can sort that one. Tracy pal, I am here. to report this boy to you, sir. Can you imagine? He has no respect for elderly ones. And I'm older than you. What do you mean by you are older than me? No, show more age, Mini. Ah, principal, sir. Can you see? Can you see? You see what I'm saying now? And I'm even taller than you. Oh, stop that. Oh. Bro, you are deceiving yourself. no lórí ìjókòó gọ́sẹ̀ mo ga jù ẹ for God's sake aguntọ́jà ni mí now. really. bàbá gíga bàbá gíga yóò zun ni ó zun ó dẹ̀ Nama? ìlẹ̀ ṣe pé wà on drugs ọ̀rọ̀ tó so. last party ẹ ní oyè mi o olóòga ju ọmọ eighteen lọ. of course sir you, you can see sir. lọ́jọ́ àlà àbí ní físíkà the two sides. ọ̀nà méjèèjì jọ ṣé lójú àlá o lè ga jèmi fúnra mi lọ. Ah, ó possible sà. david kankan. ó sì ṣeé ṣe náà sà. ó yá tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí nǹkan clear ojú tèmi gan lè ti máa ṣú bàbá gíga. yes sir. ǹdẹ dúró. ok. agunjọ ọjà. yes sir. ǹdẹ dúró. bàbá gíga. ọ ẹ ṣáà kú ìjókòó ẹ ah, èmi ti ń lọ ń tèmi nìyẹn ìgbà mélòó mo ti ń ẹ wo bọ̀dá sàmú kọ́ sọ́wọ́n mo ráwọn sójà mi bẹ̀rẹ̀ béèrè wọn mo ṣáà ti dàrẹ́tì wọn gba ọ̀nà bòmí tó bá wà ní ẹni ètè jáde o torí mi máa ṣe tèmi máa ṣe tọ́lọ́run lára wọn mi ní wòwà wọn tó ti bá wò wọn yẹ kán kú dànù ni ọlọ́kọ̀ọ́jọ́ tó ti sọ pé ìdí mi tóbi dorí mi lọ ni mo ti ètè ayé wọn ẹ ṣáà ìtẹ̀mọ́ bẹ́ẹ̀ ṣe máa ṣe. ee bùdá Sàámú bíi ti báwo ewu tún ní gbogbo ilé ìbáyìí ń sìn yìí. bùdá And it is not by height. It is with what you have here. What You're upstairs. Bọ́dà Sàmú! Bọ́dà Sàmú! Ibi ilẹ̀ wa, àwọn sójà, àwọn sójà. Kí ló ṣe wọ́n? Ó wà ń ta, ó wà ń ta, Bọ́dà Sàmú. Ẹ àwọn ọkọ ìyá mi, kí ló ṣẹlẹ̀? Ẹyẹ iná wá gbé. Àwọn àti kí ló ní ọ̀sẹ̀? Ẹ̀mí mọ́. Lẹ́sẹ̀ kọ́mọ̀, Yẹ́sì, bàjàbàjà, are you sick? Where is him? Ọ̀rẹ́ mú fi side. Ọ̀dọ̀dọ̀, move! ẹni sùúrù ẹni sùúrù pẹ̀tù move ẹ̀mí ni ẹ̀mí ni ní òsì ẹ̀mí ni ẹjọ ẹjọ ẹ ọ̀rọ̀ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹ̀mí ni ẹ̀mí ni ẹjọ ẹjọ ọ̀rọ̀ sọnù kíni mo ṣe kíni kíni mo ṣe ẹjọ mo ti máa sùn ju bùtù lọ ṣé kí wọlé ni kí wọlé ẹjọ. ọ̀rẹ́ mi ńkọ́ níbẹ̀ lé. gbẹgbẹ kí ló ṣẹlẹ̀. wàhálà ti wà iná jà. wàhálà bíi ti bó. wọ́n ti bọ̀dá Sàámú lọ. wọ́n gbé ta ni. bọ̀dá Sàámú. ẹ sọ pé. wọ́n gbé bọ̀dá Sàámú lọ. àwọn wo ló gbọ́ ọ̀rẹ́ mi lọ. àwọn sójà ni. àwọn sójà ni. sójà. sójà ni. ológun ó gbọ́ ọ̀rẹ́ tèmi lọ. ó gbé wọn lọ. lọ bó. mi ò mọ gbogbo àwọn tí mo mọ ni mo ti ń pè látẹ̀kọ́ gbà wọn lọ. káà ni àbẹ́ suv. káà ni. káà káà ni. káà lọ gbé wá kò dẹ̀ ń ṣe jíìpù. rárá káà káà káà. níbo ni wọ́n páàkì ọkọ̀ ọ̀hún sí. ibi náà páàkì mọ́tò sí ìdí yẹn ó dẹ̀ lọ báyìí. ibi tí díẹ̀ wà nù. ẹ ibi apá abẹ yẹn bẹ́ẹ̀ ni. mò ń bọ̀ ó débi ológun gbèsà ológun àtológun wèrè fẹ́ ṣẹlẹ̀ ó dáná mm. ayé mojúbà o ayé tó tó mojúbà ayé tó tó mojúbà ẹ jẹ́ kí bàmí ó ṣe Samuel èèyàn tó bá robi rònà rẹ olúwa rẹ ó wọlẹ̀ bágùntàn ti ń wọlẹ̀ tòun ti bọ̀lọ̀bọ̀lọ̀ ti ń bẹ lọ́rùn ẹ̀. àmín jésù. èèyàn tó ní kó o má ṣe ti oṣù àgò nílé olúwa rẹ ó máa bóṣù lọ rẹ̀ kúrẹ̀kú ò ní fàkórè kọjá ojú ọ̀nà bí gbèrè wọn bá fojú da fẹ́fẹ́ wọn ò dìṣẹ́ kó gbọ̀nà nítorí àwà sẹ́yìn báyìí ní tirẹ̀ ibikíbi tí ọkọ̀ ọ̀hún bá wà tẹ́ ẹ fi gọ́ọ̀rẹ́ mi lọ àwà sẹ́yìn ní tirẹ̀ ibikíbi tẹ́ ẹ bá wà kẹ́ ẹ máa wà sẹ́yìn báyìí. ayé mi o. honestly mi understand mi ò mọ ibi tí fọ́ọ̀tì yẹn ti wá o. ah ìmúlẹ̀wẹ̀ ìmúlẹ̀wẹ̀. mọ́tò ti takú ibẹ̀ ibẹ̀ òde máa wà. mọ́tò takú ọlọ́mú yín ọlọ́mú yín mọ́tò yóò ní ṣiṣẹ́. Friday. kò ní ṣiṣẹ́ láìláì yóò ní ṣiṣẹ́ láyé kí mo ṣe fún yín kí mo ṣe fún yín jẹ́. nǹkan tó sọ lẹ́ẹ̀kan ẹ̀ ó yá rìpítẹ̀. mọ́tò yóò ní ṣiṣẹ́ ni mo sọ. gibson. yimi yimi yimi. Ah. What happened? What did you do? Ọlọ́mọ mẹ́ta, I don't know what I have done. I don't know what I did wrong. Wọ́n kàn sọ èyí bú tomato, wọ́n sọ di rúmọ̀ bẹ̀rẹ̀ màmí láàrin mi màá ní màá jẹ o. Oh. Shut up! Oya move back! Eh, mo ti gbẹ́, mo ti gbẹ́. Ah, kí ni rọ́bìsì? Àrínájà. Àrínájà ni okòkò mẹ́ kí ọmọ ajímú tábà oògùn inú jòrò mu àmì ìmọ̀ kan tí mo ṣe fún wọn o wọ́n kọ̀ lọ́dẹ gbé mi lójijì ni o bọ́yẹ̀ kì mí mọ́lẹ̀ nìyẹn o wọ́n lè gbé mi sẹ́yìn búùtù. Hmm, má dà wọn lóhùn wọn ti tọ́ wèrè wọn mọ̀ pé ó lẹ́ni nímọ̀sán èèyàn tó bá lẹ́ni nímọ̀sán kò ní mu kíkan ajá tó lẹ́ni lẹ́yìn ní pọ̀bọ bẹ́ẹ̀ ni mo wí fún wọn kódà níbi tẹ́ ẹ wa ń mọ́tò yẹn ti takú àbí ò takú. mọ́tò ti takú síbi mọ́tò ṣiṣẹ́ mọ́ bíi mọ́tò wa kò ti takú. Ah, ah, ah, kò ní takú kẹ̀ ká má rí òun ni Paul wí bẹ́ẹ̀ ni mo wí fún ọ ṣé níbi tó wá takú sí wọn sì ń gbé ẹbọ wá bí gbogbo nǹkan tí mò ń sàn bí òun ló ṣiṣẹ́ oògùn wà ń bí tó mọ tó mọ kó plenty dáadáa ni. àyín lọ́jà ìwọ ń ṣaagùn àórí ẹ ti burú o ṣé àti ilé ẹ ló ti ń ṣaagùn ní báwo lẹ́yìn mọ̀kàn jí mi gbé. ilé tó ń ṣe báyìí ilé ẹ ni mo wà báyìí kódà àwọn yọṣí bíi pẹlẹbẹ àti ẹlẹ́rìí ẹ̀yẹ gbogbo wọn lájọ wà ń bì ọmọ gan gbàdúrà nítorí ẹni wọn nífẹ̀ẹ́ o èèyàn ni ẹ o. bẹ́ẹ̀ni. àníkàn kí mi. mo lọ sọ fún ẹ orí yìí ti burú orí yín dàrú dàrú bẹ̀ ṣe ń kí mi yẹn wọ́n jí mi gbé wọ́n wá gbé mi inú ilé bẹ̀ yẹn ẹ̀ẹ́dẹ̀ lè kọ́ kádà tẹ̀lé mi àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀rí bàbá lọ́rọ̀ ẹ̀rí wò. ẹ̀bẹ̀ kò ní í dáa fún wọn àti ìtó kúrú nu wọn àti ìtó gùn nu wọn sọ fún wọn pé wọn ò ní gbádùn sọ fún wọn pé mo sọ pé ah, wọn ò ní gbádùn wípé ah, wọn ò ní gbádùn sójà mo bẹ wọ́ọ̀mù ẹbọ jẹ sójà kí ni ológun lẹ́gbẹ̀ẹ́ ológun ṣé wáìnì mi ni ẹ kú òun bẹ́ẹ̀ yẹn náà bíi tí kọ́ọ̀tù máa kú wọn lọ. wọn ò ní gbádùn bọ́jọ̀ wa yẹn ìgbẹ́ ṣúrúṣú èébì jantirẹrẹ wọn á máa ṣu wọn máa bì ní bẹ́ẹ̀ ni mo wí fún ẹ. wọn ó sọ ẹgbẹ́ tó sọ ṣé ẹgbẹ́ tó sọ. jẹ́ kó yí wọn bẹ́ẹ̀ ìyà gbọ́dọ̀ jẹ́ ìyà gbọ́dọ̀ jẹ́ ọ̀sá méjì lójú ọ̀wọ́n ní tó bá máa rí bẹ́ẹ̀ odù ò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo wí fún ọ ọ̀kadì. Mr Man ṣé tòótọ́ ni pé tí a bá dá ẹ padà sílé mọ́tò yóò ní ṣiṣẹ́. mọ́tò yóò ní ṣiṣẹ́ tẹ́ ẹ bá fẹ́ mọ bí Ògún ṣe wà tó tẹ́ ẹ fẹ́ mọ bí Jésù ṣe wà tó ẹ̀yẹ kan jẹ́ kí step down kúrò lẹ́yìn búùtù ká ẹ wá padà start mọ́tò tí o bá start. yàgẹ́dà. gẹ́gẹ́. ẹ má respect mi ni o ẹ má respect mi ni o o ní ẹ̀ ń sìn ẹ má sọ pé kò sí ibilẹ̀ kò sí Ògún ọ̀rẹ́ ibi tẹ́ ti gbé mi wá jìnnà o èmi ò èmi ò lè dà lọ́lé o mi ò lè dà lọ́lé o ẹ má gbé mi padà fara mi ẹ má oh, gbé mi padà. enter àwọn ẹgbẹ́ ẹgbẹ́ gbé mi sínú mọ́tò jọ ẹ gbé mi sínú mọ́tò nǹkan mi ìtúlẹ̀ ṣe yín tí mọ́tò yóò bá ṣiṣẹ́ nǹkan mi ẹ̀ta ẹ̀wò ẹ̀ta ẹ̀wò ẹ̀ta ẹ̀wò. no problem no problem ó yá lọ wọlé sínú mọ́tò. owners corner ni máa jókòó sí. owners corner owners what owners corner. are you silly. owners corner ẹ ṣílẹ̀kùn owners corner. no problem jẹ́ kí n ti bọ́nẹ̀tì yẹn. ẹ̀ta kíni. ẹ̀ta. máa wọlé o máa tilẹ̀kùn máa wọlé ẹ̀ tilẹ̀kùn close it start mọ́tò start mọ́tò. ó ṣiṣẹ́ àbí ó ṣiṣẹ́. stop shouting. arínájà ṣé lóòótọ́ ni mọ́tò yẹn takú. Ah, ah, kò ní takú kẹ̀ kò ní ta oògùn rẹ̀ abẹnú gọ̀ǹgọ̀ èmi látàrí ètí gbóògùn èmi lọ́lọ́ fi lọ oògùn èmi làdó kó oògùn sí èmi làjà tọ́jú oògùn sí dọmọ ẹni torí tá a bá dàgbàdàgbà títí débi bàǹtẹ́ onírù ọmọ ẹni là á fà á fún. Ah, Jésù o ṣé o ọmọ mi rí o o. ẹ ń ṣe wọ́rọ́ ẹ lè sọ pé ifá o ṣe o àwọn òṣà bàbá mi o ṣe o adínájà thank you ẹ lè sọ yẹn. ìnájà wa náà ń pe jésù lẹ́yìn. ẹ wo ibi tí màá wà rè títí tó máa fi gbé Sàámú débi. kí ló ń ṣẹlẹ̀ gan-an báwo ni ọkọ̀ ìkàlẹ̀ lọ́sàn máa wọ àdúgbò wọ́n á dẹ̀ wọnú yàrá yẹn wọ́n á bọ̀ sílẹ̀ mọ́lẹ̀ wọ́n á dẹ̀ gbé lọ́ba yẹn. kí ni màá sọ fún ṣe ṣe kírímínà ni wọ́n ni. Ah! Ah! but come to think of it eh? this man and troubles bí wọ́n fi wàhálà wọ́n fi ṣe wọ́n ni. yọ̀ṣibí. Eh? ẹ̀dẹ̀ sọ pé ìmọ̀kọ sí brazil àmúṣe táwọn soldiers fi gbé wọn lọ kúrò níbí báyìí. mi ò mọ nǹkan tó ń ṣe mi ò mọ ọgbọ̀n déédéé wọ́n dẹ̀ gbé wọn lọ ni. kí ìsàmú bá ṣe kí ìsàmú ìbá ṣe fún wọn ìyàn máa wọlé kọ́ bá wa gbọ́ bàálù kọ̀. arínájàjà rí má bínú ṣé lóòótọ́ wọ́n máa dá Sàámú padà àìkú òdìdó erémọdé ni kìlótà ń ṣe bí ọmọdé báyìí bọ̀dà gani ah, ah, wọn ò ní dà padà kẹ̀ nígbà tí ó yẹ kí wọ́n ń ṣi èrè èní ni wọ́n jẹ́ kí gbogbo yín ó mọ̀ mí dáadáa ẹ mọ̀ yàtọ̀ láàrin afẹ́fẹ́ àti ìjì hmm. afẹ́fẹ́ ní fẹ́ yẹ́rìyẹ́rì ṣe rí ìjì ìjì a máa káni nílé káni láṣọ káni lówó lọ èèyàn tó bá wọ tiẹ̀ sọ́run kó má ṣàfira ah, ọlọ́gbọ́dọ̀ eh, ní bàbá egúngún mọ́tò yẹn ló bọ̀ yẹn ó ní ó ní ó ní ó ní àwọn nìyẹn àwọn nìyẹn o àwọn náà gbé wọ́n gbé wọn dé o. èyí tó ní ilé ayé ẹ bá mi ṣe léyìn. bọ́dà sàmúdà bọ́dà sàmúdà bọ́dà sàmúdà. mo lókè ní mímí ò ní í ṣe é. mo lókè ní mí kò sí mi jẹ́ ẹ̀rẹ̀gbẹ̀mí lọ́la. bẹ́ẹ̀ ni nítorí pé àgbèjì là ń gbé. ìdí ẹlẹ́rọ. àgbèjì là ń gbé. ìdí ẹlẹ́rọ. kí ṣe yín kí ṣe yín kí kí kí da ìlàmù kẹ́ mójú kẹ́ tó gbé kẹ́ gbé síwájú orí kẹ́ yọ kó lójú yín kí sàmúbà ṣe bọ̀dà gani. kí sàmú bá ṣe àdúró ló jẹ́ kí bá wí kí sàmú bá ṣe yẹ máa gbọ́ bàálù kọ̀ lọ. bọ̀dà gani ẹ ní sùúrù ẹ mú ẹ mú mọ́ra. máa kọ́ mú mọ́ra máa kọ́ mú mọ́ra inú bí wọn ní jẹ́kọ́ fún wọn ẹ bú ẹ bú wọn ẹ bú wọn. ẹ má bínú ẹ ta ni babaláwo tó kàn máa di mọ́tò wa wípé kó takú nínú yín. ọ̀rẹ́ ẹ̀mí rẹ̀ ògùn rẹ̀. arínájà ni mò ń jẹ́. àrínájà. òkòkò mẹ́kìrì ọmọ ajímú tábà ogun èmi tí mo kọ́lé òtútù tí mo tún kọ́tọ̀ rin ni hmm. èmi lọ́mọ ẹni gángan ọdẹ ọmọ ẹni gàngán òde ọmọ ẹni ajíbẹ́wà jí èmi lọ́mọ ẹni ajíbọ̀gùn sọ̀rọ̀. káre jàre. ẹyẹ méjì kì í jàṣà. ládùúgbò tí mo ti ń kọ̀ọ̀tù ládùúgbò tí mo ti jẹ́ bàbá ìṣẹ̀lẹ̀ lèmi máa ń wá mi ẹ̀ ń gbé mi lọ eléyìí ẹ̀ kéré ní kíni ẹ máa lọ bẹ́ẹ̀ ẹ máa lọ bẹ́ẹ̀. ẹ máa lọ kò sí wàhálà mọ́ kọ́ni máa lọ tẹ́ ẹ bá pè láṣà àṣà náà lórúkọ ẹ̀. oògùn rẹ oògùn rẹ oògùn rẹ oògùn rẹ oògùn oògùn. ẹ wo. Ondo rè Èkìtì rè Lagos state rè ó kọjá oògùn. ẹ ṣé mo dúpẹ́ wọn ò kì í ṣe àṣà àrínájà ni mò ń jẹ́ sí fire fight. báwa. Uh, uh, okay sir nice meeting you sir. it's not my pleasure let it be your pleasure. Hmm? bọ̀lọ́wọ́ ti fọ bọ̀lọ́wọ́ let it be your pleasure let it meet your concern. bọ̀lọ́wọ́. talent wo ló ní. èjòso mi ò ní talent kankan mi ò talent i don't have any talent. mo ní talent wo ló ní. ṣèrí gbà mí mo máa ń kọrin mo lè láwọn kan tí mo máa ń kọjọ bíi group mo lè wé ìjọ ìwọ ló tún mi fọ ìwọ ló ìwọ ló tún mi fọ ló sọ pé mo máa ń kọrin. tọ wàá wá láì tí ẹ máa gbọ́ nísìnyí i can jump. ẹ kàn jump mo lè fò. <laughs> and touch the sky. ẹ mẹ́ẹ̀fọ́ mẹ́ẹ̀fọ́ ó kàn sí ẹ. I am the foolish man in this town. Sir, uh, sir you said. ṣo gbọ́ nǹkan tó sọ yẹn. mo gbé sẹ́. ó yá ó yá ó yá sọ́dọ̀ rẹ̀. sí yóò ṣe. jump dog. I can jump atop the sky. Ah, ah. I can jump atop the sky. I am the biggest foolish man in the tower. I am the biggest foolish man in this town. One more time, one more time, one more time. Yeah, yeah. Money, one more time. very good, very good. I touch the sky. Mm. I can't go I touch this sky. E. I am the biggest foolish man in this town. Okay, back parí ẹ̀. Kí n I am the biggest foolish man in this town. Very good. Àrínájà, mo wà nínú ìṣòro, òun lu ìrọ̀kẹ́ ẹ̀fá, òun lù sórin olùsórí christian. talent tí wọ́n tiẹ̀ ní yẹn ó really perfect gan so tiẹ̀ bẹ́ẹ̀ young man babaláwo ni wọ́n àbí. Ah, babaláwo ni o ah. babaláwo ni o àti kékeré ló ti ṣe babaláwo kò lọ sí school ah. bóyá ìwà yìí ó lè sọ yín di wèrè àìmọye èpè tó ti ṣẹ́ tó ti ṣẹ́ fún yín olólórí burúkú ni gbogbo yín ó ní tó bá bídà nínú yín tó bá bídà nínú yín kò ṣe nǹkan kan fún òun ó lè máa lògò gbẹ̀yìn yín ó ní òórùn òmu ẹ̀dẹ̀ máa ń lògò. jẹ́ ká sọ tòótọ́ ṣe bó olùrọ̀kẹ́ ìfásórin mọ́dà. very good mo wá fẹ́ kó padọ́ nìsín wàá pè ọ̀fọ̀ yẹn mo fẹ́ kó disappear níbi tó wà yìí. Ah. ṣé ẹ tẹ̀ dín. ẹ ẹ eré ti bẹ́ dùn mí lẹ́nu ẹ̀dùn mi ti dọ̀lẹ́ kódà orúkọ mi ò rò mí mọ́ hmm. iná ni mo rí ńlẹ̀ yìí mi ò lè jà mọ́ ah, ó bọ́. o fẹ́ kí n pa ẹ́ sìn ọ̀gá ni kò pọ̀fọ̀ kò fi disappear òun sọ rubbish do it now. young man maka one to three ah. nígbà tí mo bá fi ka number three tó o bá ṣe nǹkan tí mo ní màá ní kàn fi ìbọn fọ ẹsẹ̀. Ah! one ah! Eh, two ah, mo jìṣẹ́ títí kí n tó mọ̀ fádá mo jìyà títí kí n. ó ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ mo jìyà títí kí n tó mọ fádá mo jìyà títí kí n tó mọ bìdá mo jìṣẹ́ ìyá sójà ni mo jise jìyà to meru mi dì ilé ọlọ́fìrà ah. a fe ku ni. ah. wòlá gbẹmí pọ gbẹmí pọ gbẹmí pọ lẹ́dájọ́ lọ́gbọ́n lẹ́gẹ́jì. Eh, ayé o ayé o òfìrífìrí ayé tó tọ́ mojúbà ẹ jẹ́ kí bàmí ó ṣe lónìí àdáṣe ní wọn ìbákan ò gbọ́dọ̀ wú mọ́ ah, ẹ gbá wo rìnrìn àjò. èjì méjì èjì méjì. kódà ayé tuntun mojúbà ayé tuntun mojúbà ẹgbàá wo ìrìn àjò arínájà rẹ kú omi ẹ̀yẹn náà. Ah ah ọjọ́ ẹ̀bá fi wọ́n rẹ́rìn òun ni kéèfì rẹ́rìn. àdéhùn ẹ máa ṣe mí o wo tó o bá dín ìsàpẹ́ àbí tó wà yẹn màá ní kọ́ pa ìdànù ní. mo dárò yé. ìyá ẹ̀ ò ṣàwùgbó ẹ pa. Yeah. òun ni so this is the man. yes sir. yes sir. mo tẹ̀ ti fẹ́ fìdí ìbọn gan fọ ẹsẹ̀ gan kó tó di pẹ́ sọ pé kàmú wá sà. why tó wá fi ìbọn fọ ẹsẹ̀. why tó fi fọ ẹsẹ̀. sọ́run sọ. mo sọ fún ọ ká fọ ẹsẹ̀. you are very stupid. sorry sir. ìwọ. èmi indoji kọ́ yìí. am I dreaming? ẹ̀yin kọ́ lè pa Julius kí ló ló ṣẹlẹ̀ nílé báyìí kí ló ṣẹlẹ̀ nílé báyìí tó ń ti torí ẹ̀ pè mí báyìí. ara ni mí. Ah! Ah! Ah! arákùnrin kí ló ṣẹlẹ̀. kí ló ṣe yín. sójà ni mí wọ́n ṣẹ́ ìdí ìbọn mọ́ mi lọ́rùn. wọ́n ṣẹ́ ìdí ìbọn mọ́ yín lọ́rùn. yes mo wà in pains ah you are in pain yeah. ah i don't just ṣe ṣe ṣe severe pain ni. ah, ah. serious pain. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ irọ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ ṣàpẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ náà ṣẹdi ìbọn wọn ṣẹ mọ yín ah. ṣé wọn wá yín bọ ni. wọn yìn mí bọ kò wọlé ni because eh. of training. training tẹ ní. yes. níbọn ò fi wọlé sí yín lára. yes. kìdẹ̀ ṣe kó bí yẹ gbé nǹkan kan mi àbí nǹkan kan ló ṣẹlẹ̀ tí bọ́n ò fi wọlé. ah Ṣé mo kàn ṣẹ́ẹ̀tì mi ọ̀pù ni àbí? Uncle. Ẹ fẹ́ ṣẹ́ẹ̀tì mi ọ̀pù. I can't. Ah, mú ìwà lórúkọ mi. Agboolé Ọ̀jẹ̀lábí mo ti wá. Ọmọ agboolé Ọ̀jẹ̀lábí. Bẹ́ẹ̀ni. Ìyẹn nígbẹ̀yìn. Help me. Ibẹ̀ lẹ ti wá. Bẹ́ẹ̀ni eye ẹ pẹ̀lẹ́ ẹ wo bí ẹ wo bí ẹ wo i am ready to help you i am ready to help tó ti èyí sìn àmọ́ nǹkan tí mo rò kò kí n sáré ṣe ni pé nígbà tẹ́ sọ pé wọ́n ti yìnbọn tí ò wọlé kí n lè fi ní ànídájú àrídájú dáadáa tó ti èyí sìn mo yìnbọn dáadáa lábílẹ̀ kó tó di pé mo dé gbòòrò ṣé mo lè gbé bọ́ igi tíráì lára yín wò. ẹ má dán wò ẹ má dán wò. ìgbà tẹ́ ti ní kò ní rán kí n lè fi ṣúọ̀. mi lè mi lè wùwà tó dáa. máa rogo báyìí sì máa lè ṣe kí ló á jáde dájú báyìí ah! kí ló dé tẹ̀sí bọ́lá yín gbùwà kó ah! má dùn má lè ẹ́ pín. Ah! ta ni mo fẹ́ ẹni sùúrù ẹni sùúrù máa gẹ̀ẹ́tì mọ́tò máa gẹ̀ẹ́tì mọ́tò ń sìn. máa yìí mi ah, oore o oore òdúró ọlọ́ọ̀ ẹni tí mo jọ oore fún pé kó má bàa kú ló tún fi àjẹ mi tó yọ ọlọ́ọ̀ ah, ìwọ ọlọ́run yóò máa tóbi o ó jẹ́ ó jẹ́ ó jẹ́ mo gbẹ́ ń gbẹ́ ń gbẹ́ I'm very sorry I'm very sorry I'm very sorry. ṣé ẹ mọ̀ pa láàánú mi lẹ́nu ni ṣé ẹ mọ̀ pé olóore mi lẹ́nu ni. báwo ni ìmọ̀ àmọ̀ jẹ́ lẹ pósítà mi káàkiri àdúgbò ni. guys. yes sir. ṣé ẹ rántí four years ago ta lọ sí operation kan ní ìsàlẹ̀ gbẹ̀yìn. yes sir. tí àwọn guys yẹn tí wọ́n fọ́ ìdí ìbọn mọ́ mi lọ́rùn ẹni ló lead mi dé hospital tó jẹ́ kí n kú are you telling me pé olóore mi lẹ wá fìyà jẹ. oh my god. kò sí ojú àgbẹ̀ fún mi kò sí ṣé wọ́n nà yín ni. ṣé bí àwọn understand i mean ṣé wọ́n fọwọ́ kàn yín. mo ń béèrè pé ṣé wọ́n fọwọ́ kàn yín àbí ṣé wọ́n nà yín ni. ṣé ìdánwò ni. yes sir. ònìyẹn yín mẹ́rin sọ pé yes sir ẹ tẹ́ ẹ̀jẹ̀ wọ́n kankan idiot oníbẹ́kì máa kọrin orin tó ní kí n kọ ẹsẹ̀ ajá kọ́kọ́ kọ́ ìwọ ní kí wọ́n kọrin. yes sir orin ló ní kọ́kọ́. kò lè kọ́ mọ́ra ẹ. mo fẹ́ gbọ́ orin tó ní kọ́kọ́ yẹn. I can jump and touch the sky. I am the biggest foolish man in this town. That town I put in the world. I am the biggest foolish man in this world. Wọ́n parọ́ mọ́ ẹ, oníkọ́ máa kọrin. Yes sir. You are foolish. Yes sir ẹwọ ẹwọ ẹwọ ẹwọ ẹ jẹ ẹmọ tó ṣẹlẹ̀ gbogbo eléyìí ti ṣẹlẹ̀ bó ṣe máa ṣẹlẹ̀ ẹ má jẹ tọyìn jẹ lọ́wọ́ yìí o inú rédíò là lọ má lọ sọ gbogbo tó ṣẹlẹ̀ káàkiri má sọ fáyọ má gbọ́. no no no no no no you don't need that. ẹ ní ìdí gbogbo eléyìí náà. wáá ti fi ní jẹ. ẹ ní sùúrù fọ́ọ̀t mi kọ́ ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí náà. ìyàwó mi ló dènà tó wá rojọ́ fún mi tó jẹ́ kí n mọ̀ yìí pé ìwà tí ẹnìyẹn wù yẹ kí n instruct àwọn boys mi kọ́ lọ gbẹ́ nìyẹn kí wọ́n gbé wá. èmi ta lorúkọ ẹ. jọládé mẹ́. jọlá. yẹ́t dọ́là àdé kan lọ. ìyàwó mi nìyẹn. ìyàwó yín dọ́là àdé. yes. kúkúrú rúbú tó pupa. pupa. ah mo dára mo dára ẹwọ ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ burúkú torí tí bá sọ̀rọ̀ báyìí ó bá dàbẹ ní pé mo fẹ́ sọ̀rọ̀ láti jẹ́ kó kúrò lé yìí ni dọ́là àdé lórí mi olónímọ̀ yìí fẹsẹ̀ gbálẹ̀ káàkiri olókọ́kọ́ bù mí mo fẹ́ kí dáadáa ni o gẹ́gẹ́ bí ọmọ gidi oníwà tútù bí àdàbàdàn ni mí mi lè sọ̀rọ̀ ẹnu mi tán. A lot of people know me as a very smart, gentle, and kind person mi ò sọ̀rọ̀ mo lè fẹ́ gígé gígé gbélé ètò ọ̀bẹ̀ mi láàfin ni ẹ àdẹ̀bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yẹn tó ló wá instruct ẹ̀yin lórí pé kẹwàá kidnap mi ẹ wá ti jẹ̀fẹ̀ yó ẹ wá di gbogbo dájú kẹ́ẹ̀dì tó dò tọ́ mu ẹ jọ táwọn pípì bá ti fọ́ mi lábẹ́ ń gan inú búùtù tí wọ́n ti mímọ́ orúfẹ́ mú mi pa síbẹ̀ ẹ kò dáa kó dé ọ̀rẹ́ mi wà bẹ́ẹ̀ ń sìn wọ́n jẹ́ kó débí ni wọ́n pé wọ́n ti kàn lẹ́yìn kò yé mi ìyẹn ajá arínájà pé wọ́n ti kàn lẹ́yìn kò yé mi kó dé. Mr. Man. ẹ wo inú ilé jùlọ àti máa ń lò. ní sùúrù náà ní sùúrù náà ọmọ sùúrù ẹni ẹni lè máa lò ẹni sùúrù ẹ bàjẹ́ ìwọ ni ní sùúrù náà ẹni sùúrù. ok ẹni sùúrù. pẹ̀lú nǹkan tí mọ́mí sọ nílé ó ti fi hàn pé wọ́n mi fẹ́ kí n gbé ẹ tán ni <laughs> láìpẹ́ láì jìnnà a máa ṣe ìgbéyàwó tó máa lárinrin táyé máa gbọ́ tọ́run máa mọ̀. mi ò lè wait ìyàwó náà yé yé ìyàwó náà ṣé torí kí ni burúkú yìí ele ó lọ jẹ pcos mi mọ tó rí tèmi rò mọ àbí ọ̀rẹ́ àbó rí wọn. ọ̀rẹ́ mo sọ fàbí mi sọ fún ẹ nǹkan tó fẹ́ rí lójú ẹ̀ ti rí yẹn. Ah. ẹnì kí ni problem ẹ kí ló ṣe gangan ok iyẹ̀pẹ̀ tó bùn sí tó dáa tó bá bà mí lójú àbí tó bá ìyàwó mi lójú kí ló fẹ́ kí n máa sọ. ó pé kó tó kó tó kó tó fọ́ yín lójú dànù kó tó kó tó kó tó bójú yín jẹ́ ah, ah. kí ló ń bá mi sọ ṣé torí ele torí ele. Ah, àbọ̀ lórí burúkú ni ẹ nì ẹ jọ ya wèrè papọ̀ ni ẹ gbà mí lọ́wọ́ àwọn ẹjọ́ sí náà kí ni gbogbo eléyìí náà. jẹ́ kí lè kúrò ń bẹ̀ kó ń yọ̀dà mẹ́tẹ̀ẹ̀ta èmi fúnra mi nìkan wàláì máa lù ẹ̀ wá fẹ́ kú. wàá lù ta ni àbọ̀ lórí burúkú ni ẹ bébí fi mí lẹ jáde dìpọ̀ láwọn ìjọ tí ẹ ṣe eré ni. ìwọ wà ní nǹkan tí màá ṣe fún ẹ. kí ni. wọ ọ̀rẹ́ já lọ. jẹ́ kí wọ́n fi hanra wọn bí wọ́n bọ̀ sí àbáyébọ̀ mi ṣàwọn eléyìí ni bébí fi mí lẹ́nà ọ́. bébí iṣẹ́ mi kò mọ wa ọkọ̀ wá ètò ìṣèwà. fún tètè máa lọ sódà máa lè tètè padà sílé. ẹ̀ẹ́ màmí ìtẹ̀. mi gan màmí ìtẹ̀. Kí mm. <laughs> Are you okay? Are you okay? Be now, super o fẹ́ gbàgbọ́. Kí ló ṣe? Kí ló dé? Talk to me! Manchester! Báyọ̀! Báyọ̀! United! ah. ah ẹjọ́ kára wọn lé yàrá ṣe gbé wọ́wọ́ ẹjọ́. bàbá ẹ wò ẹ ṣàánú wa ìyàwó mi lélẹ̀ àjọ wà ní sitẹ́rù mi àjọ ṣeré ni ẹ̀kọ́ náà báyọ̀ kọ́ spark ni. ó spark kẹ. bẹ́ẹ̀ ni mo dẹ̀ pe dírẹ́wà èmi àti dírẹ́fà gbé lọ sí hospital nígbà tá a dé hospital wọ́n wá wò ó títí títí títí wọn gẹ̀ nǹkan tó ṣe torí pé nìyẹn jẹ́ family doctor wa ó wá pè mí síta ó ní ká tíra ká gbé lọ síbi tó jìn ká tẹsẹ̀ lè bọ̀ omi jẹ́ ká wà mí báyìí ṣàánú mi ẹ má jẹ́ kójú tì mí. ẹ ní sùúrù níwọ̀nba ìgbà tẹ́ ẹ ti gbìyànjú àti gbé dọ́dọ̀ èmi arínájà àwọn rúmọ̀lẹ̀ ó arábìnrin ọ̀yá mọ́ wà láfíà wa eléyìí kọ́ jọ mọ́ wà láfíà wà járe. sọ́ọ̀kì kan ṣe ẹ́. kí ló rí. òun fi orí lọ fi bí ẹnjẹ tí o mo dẹ̀ ń pè é o dẹ̀ dáhùn kí ṣe ẹ́. ẹ ṣe orí Sàámú kò ń ṣe pé mo mọ̀ mọ̀ má dáhùn tàbí pé bóyá mo gbọ́ mi ìfẹ́ dáhùn irọ́ mi ti ẹ̀ gbọ́ ná ṣùgbọ́n ìbàfò ló wá bá mi pé mo lálejò mo ṣe ní kí n sáré wá kí n wá bá wọn wá ìyanjú sí ohun tó ń ṣe wọn. má yọ̀ wá. Máyọ̀wá. Ah. Ah. ara ilé wájà ni. dọ́là àyà àbíkí ni mò ń wò yìí. Ah. wàhálà ti dé. bíi ti báwo. wàhálà ti dé. kí ló ṣẹlẹ̀. wọ́n ti gbéwọ̀ fún ẹ jẹ. èmi èèwọ̀. o ti ń jẹ̀wọ́ lọ́wọ́lọ́wọ́. èèwọ̀ ń jẹ̀wọ́. arínájà ọ̀rọ̀ ti bí two months ago. tá a wà nínú ìṣòro èmi àti ẹ. tá a ṣe front jump. tí wọ́n sọ pé ká máa fò sókè ká máa bẹ̀rẹ̀ lọ́lẹ̀. ó nìyó. Eh? táwọn sójà wa gbé wa tó wá gbé wa lé eh? ẹni tó ní kó wá gbé wa ni. Eh? irọ́ I can explain kò rí bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣẹ́yẹ́ ní tẹ̀mí yìí ẹni bí ọkàn mi ni ah. ìfẹ́ ayé mi ni òun ló mú ìdùnnú bá yé mi. ẹ ah. bàbá mi sọ̀hún. àbó ya wèrè ni ah. ìwọ ìwọ ló ṣe mí ṣùtá ló jẹ́ kí wọ́n nà mí wọ́n nà mí wọ́n nà mí o tún wá fẹsẹ̀ ara rẹ ni wàá bá mi. Ah! ajá rẹ wọlé tẹkùn ó di dandan kẹ́ ẹ fẹ̀jẹ̀ wá. máyọ̀wá máyọ̀wá púpọ̀ ọ̀rú yín báyìí ló wà tó jẹ́ pé ẹ máa ń ṣe agbára lò àṣìlò agbára máa ń wà lọ́wọ́ yín tẹ́ ẹ bá ti fẹ́ ẹni tó lágbára àbí tó wà nípò lábàáyé àwa máa gún yín gàràgàrà èèyàn ò ní ṣe nǹkan kékeré fún yín báyìí kíá ẹ ti mú fóònù àfi bẹ́ẹ̀ ni pé torí ẹ̀ lẹ ṣe ń ra kírẹ́dìtì sórí fóònù yín torí pé kẹ́ ẹ lè pe wọn àwọn alágbára míì náà wá wà wọn ò ní wádìí ọ̀rọ̀ wọn ò ní wádìí ẹ̀kúlẹ̀kúlẹ̀ gànràngànràngànràn wọ́n ti ń bọ̀ nìyẹn ẹ sáré pè wọ́n ẹ ló ẹ bá mú ọlọ́pàá mẹ́fà wá ẹ ló ẹ bá mú sójà mẹ́jọ wá ẹ ló ẹ bá káwọn bọ́ìsì yẹn wá kán wá nà wọ́n nítorí ìkíni nítorí pé ẹ mọ̀ pé láwọn alágbára lẹ́yìn àbí torí ẹ lágbára lọ́wọ́ ẹ wá ṣe agbára yẹn lò àṣìlò agbára ti ba yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ ṣé wọ́n ẹ bá mọ̀ wípé ìwọ tó jẹ́ sójà o máa wá dọ̀bálẹ̀ níwájú àrínájà tó jẹ́ ọmọ tèmi báyìí. Ah, ṣé wọ́n ẹ bà mọ̀ wípé ẹni tó ń tójọ́ fún ẹ wípé kí wọ́n wá discipline mi tẹ́ ẹ fi kó sójà wà wá gbé mi ṣé wọ́n ẹ bà mọ̀ kó máa ya wèrè láàrin oṣù mẹ́ta ẹ lè mọ tó bá fì síwájú ó máa ń fì sẹ́yìn bá lọ bá lo àpò rẹ o àrínájà kí ló yẹ kó ṣe. ó jẹ́ kí n pò nǹkan fún yín jẹ ni. kí ló ń dúró dè kí ló ń dúró dè ṣé. tábàrò dúdú fún ọmọ ọ̀rá dé egun ni bàbá orun dúdú fama ọlọ́dẹ ègún ìbàfò níwájú ta ló ti ń pòwe ah. tó tó wájú ẹ̀ nǹkan tó ṣe bí òwe òwe àwọn wo òwe àwọn àgbà. wọ́n gan fọ́kọ̀pù ó fọkọ ah! nítorí ìsìn wọn sọ pé peacemaker community olótún dá wà láàlẹ. bó ṣe wà ó jẹ́ kó pè mí sẹ́yìn ni. ṣé nǹkan tí wọ́n lè ṣe fún wa tààrà ẹ̀ máa fi wálẹ̀. nǹkan tá a lè lò fún wọn wọ ọmọ pé ṣé táwa jogún nù. pẹ̀lú bó ṣe rí yẹn sí ara ẹ̀ máa wálẹ̀. ara ẹ̀ máa wálẹ̀. ó dà pọ́n kàn fi kàn ní pé kó ṣe fún bí ọjọ́ bíi mm, mẹ́ta àbí. Mm, ó ṣe ọ̀sọ́ ni. kò tí kò tí wọ̀ lára tán. kò tí wọ̀ náà àtúnyẹ̀mí àwálẹ̀ mọ tí mo fẹ́ kó ṣe mo mm. wá sọ fún wọn wípé wọn gbọ́dọ̀ nà ní ẹgbàá ẹ sọ fún wọn lọ fi àjà wọn àná lẹgbà díẹ̀ kí wọn tó fún ní nǹkan tó máa ń lò lọ sí má dragẹ má dragẹ ó ti fi àjà wọn àjùbọ ṣe yàrá by the time tí má nà òun màmá nà ọkọ ẹ nà ọmọ màmá ṣe bẹ́ẹ̀ pé mi ò ríran hmm. màmá nà àwọn méjì má nà àwọn méjèèjì papọ̀ hmm. àná ọjà létí síkàsíbẹ ọyà kọ. olùkóso àyàrá anú àkàtà yẹ́rìyẹ́rì ó bá balẹ̀ jiyàn ọ̀gọ́gàn mo yọ̀ fún yín o ah, ẹ pẹ̀lẹ́ ah, ṣọ̀gbọ́n jẹ́ kó yé mi wípé kára ẹ̀ tó lè yá nítorí ṣọ̀gbọ́n ni mo fẹ́ bẹ̀ lọ́wọ́ ẹ̀ kó lè fún lálàáfíà gidi ó ní kára ẹ̀ tó lè yá a gbọ́dọ̀ rí èèyàn kan tó dájú tó kálá tó tún máa ń ranjú tára ń kan gidi tó máa nà ní ẹgbàá mọ́kànlélógún. dání tí wọ́n nìyẹn sa. Ah, wọ́n bí tó bá tún ṣe ẹnu á yá dé ṣé kàn ṣe ẹni owó ọmọ ẹbọ jẹ ni ó mú ẹ lára wo èèyàn kan máa fà lọ́wọ́ báyìí ẹlòmíì máa fà lẹ́sẹ̀ báyìí ẹni tára ń kọ yẹn ó máa nà ní ẹgbẹ́ twenty one. bẹ́ẹ̀ ni àrínájà ẹ má lọ wájú ẹ má lọ ẹ̀yìn ẹ má dààmú jù èmi lára ń kọ. ẹ kú oríire. àrínájà èmi nínú bí wọ́n bẹ́ẹ̀ bí wọ́n lè kọ́ sí ṣé kọ́nà lẹ́gba kára ẹ̀yá ni àbí ká fi ilẹ̀ bẹ́ẹ̀. ẹ ìgbà tètè wọn ò di ọ̀nà gbọ́ ṣé kọ́nà lẹ́gba àbí kára ẹ̀yá àbí ká fi ilẹ̀ bẹ́ẹ̀. ẹ jẹ́ pé kára àwọn ọjà ni ẹ jẹ́ kó wọn. no no no no no. ibafo ẹnu ẹ ni mo ti fẹ́ gbọ́ go ahead hmm. ṣé kí n lọ jági. ẹ lọ gégi fún mi. lóde òfin màkàṣọ ya ni ó wọ̀n.

kọrin ní fún wọn ní owó wọn. má gbó owó mi bó pẹ́. má yàrá wájú ti bí fún wọn lówó wọn. má gbó má gbó owó mi bó pẹ́. jàgùjà ni wọ́n wọ́n fi àjọ bojú ní sáré.